أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله لخالق كل شيء خالق الزمان والمكان والإنسان وهو سبحانه وتعالى يستفي ويختار ما يشاء وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة سبحانه وتعالى عما يشركون الله سبحانه وتعالى خلق الإنسان واختار الأنبياء من بني الإنسان كما اختار من بين الأنبياء الرسل وهو سبحانه وتعالى اختار من بين هؤلاء الرسل أولي العزم ومن بين أولي العزم محمدا صلى الله عليه وسلم وهو سبحانه وتعالى خلق المكان واختار من بين الأماكن ما اختارها اختار مكة المكرمة فجعلها أم القرى واختار المدينة فجعلها طيبة الأرض وقدس بيت المقدس من بين سائر الأمكنة خلق الزمان واختار من بين أزمنا سائر الأيام من بين سائر الأيام يوم الجمعة واختار من بين أيام السنة يوم النحر وهو أحب الأيام إلى الله سبحانه وتعالى كما اختار بين الأشهر أشهر الله الحرم فضلها على غيرها من الشهور إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم جعل الله سبحانه وتعالى من بين هذه الأشهر الحرم وهي أربعة أشهر ثلاثة منها متتابعات وجعل واحدا منها فردا انفرد من بين الأربعة وذلك هو شهر الرجب والرجب كانت العرب وخصوصا مضر تعظم هذا الشهر يعظم والعرب فيه يوقفون القتال والقبائل يتمسكون من القتال في هذا الشهر وقد قيل إن الرجب محفوظ من الترحيب والترحيب هو التعظيم وكانت العرب تصوم هذا الشهر كشهر رمضان من حيث أنهم أوجبوها على أنفسهم كما أوجب الله سبحانه وتعالى شعر الرمضان لأمة محمد صلى الله عليه وسلم يتقربون في رجب بالذبح قربان لله سبحانه وتعالى وكانوا يذبحون في هذا الشهر أتسموها يعني الرجب العتيرة وأرشد الله سبحانه وتعالى نبيه محمد صلى الله عليه وسلم على هذه الأفعلة كان بعض الناس في الزمن التابعين يرددون الصيام في رجب كان بعضهم يبدأون الصيام من الرجب أو رجب إلى نهاية شهر رمضان هؤلاء الذين يسمون بأصحاب تسعين صوم تسعين صوم بمعنى أنهم يكملون رجب صوما وشعبان صوما ويكملون رمضان صائمين تكملة لتسعين الصيام على أية الحال فإن رجب من بين الأشهر ولم يرد دليل قطع لم يرد دليل قطعي على وجوب صيام رجب فإن كان كنت تصوم في غير رمضان تطوعا فتطوع في رجب مباح وليس بفرض ولا واجب لا بد للمسلم أن يتبع ما أرشد إليه رسول محمد صلى الله عليه وسلم ولا يبتدع في هذا الدين لأن كل بدعة ضلالة وكل ضلالة في النار بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه وتوبوا إليه فتائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله الحمد لله رب العالمين آه والصلاة والسلام على رسوله الأمين ọ̀pẹ́ni fún ọlọ́kùn ọba wa a fi ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tó tẹ́ wa kù di àkókò yìí pàápàá jùlọ lóṣù tí ọ wà nínú oṣù tá a fi ń gbáradì láti lọ wọlé tọ oṣù Ramadan ọlọ́run ti mú wa wọnú oṣù rọ́jà eléyìí tí a fi ń palẹ̀ wọ oṣù tí yóò sún wa mọ́ Ramadan tí ti oṣù Shaban àánú ọlọ́run eléyìí lórí wa ó ṣe ó fún wa láǹfààní ká máa gbóòórùn oṣù yìí àwọn míì náà ń bẹ tó jẹ́ pé àjọ gba àwẹ̀ Ramadan tọ́lọ́ ní. rọmọdánù ọtẹ ebanwela ihe ka ka ọlọnwa bá wọn ọlọ́wọ́n ọ̀jẹ́ wọn ń gbọ́ ohun ẹ̀ bá wà sí gbọ́ yìí fún ọ ẹni olóore jù wá ẹ̀dá Muhammad wọ́n bá ti oṣù yìí ọlọ́run Sha'ban Ramadan òun ti máa

oṣù rọ́jàbù báyìí pé kọ́lọ́hún kọ́ jẹ́ kí rọ́jàbù yóò jó tú ìbùkún ìbùkún ẹ̀ náà ni ká má fẹ̀sìn ọlọ́run lẹ̀ ká tún máa lékún lẹ́sìn ká máa rántí ìbáàdà wípé ìjọsìn orígun ìsìláàmù kan tún bọ̀ wájú tó súnmọ́ wa sísè Ramadan káwa máa tún lékún lẹ́ni tí ń jọ́sìn fọ́lọ́hún lẹ̀ díẹ̀ sìn wà ìlà fọ̀rọ̀kìtà fọ́nsọ̀ wà ìlà rọ́bìkà fọ̀rọ̀kọ̀. ẹ̀sìn wa ọmọ sinmi abá ti ń kú omi ọ̀ká máa bọ́ bí omi láàfin lọ pàdé ọlọ́run lọ́jà ti wọlé bá wa yìí ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà là á máa ń sọ fún wa wípé sùn lọ́jà òun ṣe ọ̀ràn yàn làwẹ̀ gbígbà nú rẹ̀ gbogbo ìgbà máa ń rán wa létí ẹ̀ fún tọ́sọ fún apánábì gba àwẹ̀ kankan pé ọgbọ̀n nínú gbogbo oṣù méjèèjì láti ń bẹ tó yàtọ̀ sí oṣù Ramadan Ramadan nìkan òun lànàbì máa ń gba Ramadan nìkan pa wá láti ni kò sóṣù kankan nínú oṣù méjèèjì láti ń bẹ tó pa wá àpọ́nlé tó wà fún oṣù rọ́jàbù ni wípé ọlọ́run subhanahu wa ta'ala ó kì wọnú oṣù mẹ́rin tọ́lọ́run sọ fún wa wípé oṣù ọ̀wọ̀ ni ó kì rọ́jàbù wọbẹ̀ tọ́ba jẹ́lẹ̀ yẹn ló fún lápọ́nlé lọ́dọ̀ wa tá a fi ń pàtàkì ààwẹ̀ ẹ̀ a mẹ́tẹ̀ẹ̀ta oṣù ọ̀wọ̀ tó kù náà Tọba jẹ́ pé n tó fún lápọ̀nlé nìyí tá a fi ń sọ àwọ̀ ẹnu ẹ̀dọ̀ràn yàn á jẹ́ pé tó kù muharram zolokaidah wa zolhijja ọ̀ràn yàn ní kábọ̀ wọn náà nínú àpọ́nlé tá a fún nítorí pé ipò kan náà ìlà أعوذ بالله من الشيطان الرجيم ọlọ́ni iná ìdẹ̀tà ṣùúrì ìndàlá òǹkà oṣù tí ń bẹ lọ́dún èmi ọlọ́run tẹ́mi ọlọ́run máa ń sinna àṣẹra ṣàrà ọlọ́run lóṣù méjìlá ni fi kìtàbílà ọlọ́run ni mo ti wà nù tírẹ̀ èmi ọlọ́run yawma khalaqa as-samawati wal ard. ẹ̀yin kẹ́ ẹ tẹ̀sẹ̀ dìtẹ́ẹ̀tì ẹ̀ kéésè méjìlá wá fún wa ọlọ́run méjìlá ní bẹ lọ́dún èmi ọlọ́run láti yawma khalaqa as ti dá tí mo ti dá ilẹ̀ òun ni mo ti ṣe oṣù ní méjìlá méjìlá òun bẹ ní mí arba'atu hurum ọlọ́run ní oṣù méjèèjìlá yìí oṣù mẹ́rin kan bẹ́ẹ̀ jẹ́jẹ́ oṣù èèwọ̀ oṣù abiyì iyì rẹ̀ náà kọjá wípé wọ́n fún lápọ̀nlé osumere tàjẹ̀ sílẹ̀ bó ti kó lé tó kódà àwọn alárúbáwá nígbà ìmọ̀kan gan tí islam èdè wọn ìjara wọn lógun nínú ẹ̀ nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin bí ramadanu ṣe tóbi tó kèé sọ̀sọ̀ ìwà ẹ̀ gbọ́dọ̀ jagun bí sẹ́nu ẹ̀ ṣe pọ̀ tó kèé sọ̀sọ̀ ìwà ẹ̀ gbọ́dọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun kárìnkárìn tó ló kọ́nù islam nínú oṣù ni wọ́n jà nínú oṣù Ramadanu ni wọ́n jà á nínú ogun tí wọ́n jà lẹ́yìn rasul kọdísíyà nínú ogun tó tóbi inú islam ní inú rọmọdánù ni wọ́n jà tí sọ fún wa pé sí wa ẹ̀sìn iṣẹ́ ni kìí ṣẹ̀sìn ọ̀lẹ nítorí pé ó torí pé ó gbàwẹ̀ gbogbo ará àdúgbò àmọ̀ kan gbàwẹ̀ jọ mọ́ndé àìmí elóko jọ mọ́ndé kódà làmísì gan ìmí elóko. wọ́n á ní kí ló dé àmọ̀kọ́jọ́ méjì wọn àmọ́ fi gbà wẹ̀ ẹ̀sìn wọn ò rí báyẹn. àǹtẹ̀ wa gan lọ jagun nínú rọ̀bùdá ogun ọ̀sẹ̀ ńtọ́ ti pèlú ogun nù wa ni àbí àwọn bàbá wa ti ń jẹ̀bi sọ́jọ́ ọlọ́pàá lè mú wa. ẹ bá ọmọ kọkọ jẹ́ ẹ̀ nílé lè rẹ̀ kọjá ẹ bá rí fìrìfìrì rí yọ mọ̀ pé ogun èsè tọ́ da ó dà gẹ́gẹ́ tí èèyàn ń béèrè tí èèyàn máa ń bẹ lọ́nkọ́ mọ́ ṣẹlẹ̀ ní ẹ lọ béèrè lọ́dọ̀ àwọn tó ṣẹlẹ̀ sí ẹ lọ ẹ bá dé ilẹ̀ haúsá àtọ́ ṣẹlẹ̀ sí wọ́n sọ ti ń jogun ẹlòmíì ní ìsìn bọ́yọ̀ kọ ní èfojú kan ìyàwó ẹ̀ ìyàwó mi ìrọkọ ọmọ mi ò rí bàbá ọmọ mi kálukú ó ti kú ní bẹ láyé ni wọ́n mọ̀.

one hundred and fifty thousand ọlọ́jọ́ ẹ̀ ẹ̀ sì ni gbogbo ń tá à ń rí yìí ọlọ́run ti kò sí tí ò sọ báyìí ọ̀bá gbà mí tọrọ́jọ́ ti abá wọn náà lọ ka súrà sájídà ní alukoro quran àdéhùn lọ́ka hmm? sájídà ọba wọ́n gbé wọ́n gbé láti bí eighteen rẹ̀ twenty three ọmọ sọ ń bẹ̀ ọ sọ pé àwọn èèyàn. bá a ṣe ń sayé ẹni tọmọ ọlọ́yìn tí ọ̀ma òyìnbó tó wá sọ ọsọ bíi tí ọmọ àwọn tí ń gbàgbọ́ bíi tí wọ́n ọsọ gbọ́ wá sọ tán ọsọ bíi tí àwọn tí wọn ọ̀dọ́ ọsọ tí ó ọsọ wá sọ yẹn tán ọlọ́run ní èmi ọlọ́run wọ́n lẹ́nu ó tún fi kíní kan bẹ táwọn máa ń pè ní tawhid ìkápámọ́ nǹkan gbogbo eléyìí tó àbàtì sáńtà fìṣirù wọ́n máa yànnà náà fa ọkàn pamọ́ àfìṣirù sì ń bọ̀ ọlọ́run jọba wa láyé o ọkàn pamọ́ má rò pé mò ń bá yín ṣeré o ọlọ́run ní ń fi jẹ yín àlà àzábàlà àjìnà ìyá alárọ̀wọ́ tó. ala tẹ́gbẹ́ kálukú ní ọkàn máa fọwọ́ ara rẹ̀ yóò máa fi mú sáàdì máa jẹ́ ẹ̀dáhùn àrọ̀wọ́tó yà ọlọ́run fi jẹ́ yín akpa akíbà na náà ọlọ́run ní kèéfé nílé ìtí mo ròyìn lọ́rùn kílẹ̀ tí wọ́n sọ ọlọ́run ní kèéfé akibaru ló pè ajẹkún alárọwọ tó kàn bẹ láyé ní lẹkọọkọ jẹ ọlọwọ kakó lórí wa ni lẹkọọka ni sẹsẹ ọwọ akọ ọmọ èèyàn lẹbi náà ni lèèyàn ti ló ti kú kú ti máa pe yorùbá tó lóhùn àjò tọkọ sí tó tó téèyàn bá ni tó àti dúró gan ó lè lára rẹ yóò lè lára èèyàn kẹ́ni kan ó sì bọ́ ọbẹ̀ kó sì wá ọbẹ̀ kó sì máa rẹ́nu ara rẹ̀ kó wọ́n bi léèrè pé kílẹ̀ tó ṣe àgbà yóò dòwò orílẹ̀-èdè yìí ni ó ẹ gbọ́ mi kẹ́ẹ̀pẹ́ tó bá wá lóhùn níyà káàdínà àrọ́wọ́ tó yà tó wọ́n fi jẹ̀yìn dúró nílẹ̀ tí e ṣe aládìpele tọ̀run ẹ ọkọ jẹ ta yéyìn náà bómi bómi bá ba o fún kéèyàn má tó jẹ àzábùlà ajíná kọjá kábíyèjì náà kákan máa bẹ pé o níta ti náwó lórílẹ̀ yìí tí wọ́n bá ń sọ létí gan láwọn ìlú mi yóò pè rárá kò gbọ́dọ̀ jẹ́ èèyàn sọ èèyàn yàn. ẹbẹ wọn tún bá débi pé wọn ní sọ àpáta èèyàn tí kálukú ọmọ béèrè tó bá fẹ́ mú ọkàn lọ fẹ́ rà ní àbẹtí àbọwọ ẹwà níyà ò ní dé ọba tó dá wọn èèyàn òun sàpínlẹ ọmọ èèyàn ṣe kéṣe ọgọdọ ọba débi pé ti ń bẹ lára wa àwa nínú sẹ̀rí ẹ̀gbọ́n ọ̀lẹ́tọ̀ àwọn àfáà kan sì dúró lórí pé sẹ̀mọ̀ pé àwọn mẹ́nu ara wa tó pé méjì tó yẹ pé tá a bá yọ ọ̀kan ọ̀kan tó lè máa ṣiṣẹ́ ẹ̀kọ́ náà kí nìyí àwọn gbà ọ̀lẹ́tọ̀ ọkọ̀ lórí ẹ̀ wọ́n nítorí àwa níyàwó ní dé tá a mójútó ẹ̀ mà ní tá a máa sọ yín àmà ní òyìn àmà á padà bí àyànjọ mi ọ̀nà ọ̀tọ̀ ọ̀tọ̀ ní túbà kan tá a gbọ́ yé wọn náà bá délé lọ kà sájídà ìrántí sájídà ní kíní chápítà rẹ ní táwa sájídà tágbé láti eighteen wọ́n gbé eighteen dé twenty two ọgbọ̀n bí ó ṣe ṣe pin táǹsì láyé yóò sì sọ ẹ yóò sọ yóò tó wá sọ fún wa pé alárọ̀wọ́ tó yá ń gbé ìjẹ́ka kọ́ jẹ láyé ná kó tó kan bàbákúlẹ̀ yà ẹ́ fẹ́hùn kó tó kan nílá lọ́hùn lọ́hùn àtẹwọ́ sí ọ Rabbana akshif anna al-azaba inna mu'minun ọlọ́run káyà kó lórí wa káyà kó lórí wa ọlọ́run káyà kó lórí wa gbogbo táwọn ẹ̀kọ́ àwọn tó ti fẹ́ pé ìjọba nìyẹn ò sí lára wọn tí wọ́n ṣe láàrin wa ọlọ́run má fi gbá wa mú ọlọ́run ọlọ́run má fi gbá wa mú ọlọ́run má fi gbá wa mú ọlọ́run ṣàánú wa orílẹ̀-èdè yìí ọlọ́run bá ní gbà mú ní ìgbàmú ti wọlé wọ́n gbàmú nígbàmú ti yà ọlọ́run wọ́n gbà orílẹ̀-èdè yìí mú nígbàmú ti yà bọ́ọ̀ bá ti gbàmú ọlọ́run sì dẹ̀kun fún wa ọba àdẹ̀kun ni ọ́ alágbára ni ọ́ ọlọ́run mọ́tàlá ìsibẹ̀ fún wa. wọlá àwọn tó jẹ́ pé wọn ní àdójúkọ nínú ọmọnìyàn tó kù láyé táàmù àwọn ìwọ lọmọ àwọn tí wọn ò ní dojúkọ mí ìjùrí ọlọ́run lọ ọlọ́run wo tiwọn náà sànù wà ọmọ kéékèèké tá a tẹ̀tẹ̀ tó ń bí sínú ìyà yìí ẹnìkan pè mí lónìí wọ́n tún alẹ́ àwọn àpè ọmọ bíbí ọ̀tọ̀ <laughs> ọlọ́run wọlé àwọn èdè tó ń bí jẹ́jẹ́ làwọn ti kú bọ̀ wọn ọmọ sáà ti fà wọn ọmọ sáà ti fà jẹni ń bọ bá ti dáyà dúró wo tiẹ̀ náà dáyà dúró fún wa ọlọ àti tóbi Ọlọ́run lọsẹ kẹrin sí alóṣèlú ṣàánú wa Ọlọ́run ṣàánú wa wa àwọn tí darí wa Ọlọ́run dàpọ̀ bá ti kó sí wọn nínú Ọlọ́run kó sí wọn nínú onítùmọ̀ ń fà láàrin ara wọn kọ̀sọ́gà kọ̀sọ́ máa sẹ́mọ́ báyìí àti ẹ̀mọ ètò eto ṣe ètò ìpín ìjọba lórílẹ̀‐èdè yìí wọ́n ní àdámọ́mọ́ bẹ́lẹ̀ yìí bá lóun gbé òkè àwọn ilé pa àwọn gbélẹ̀ oríṣiríṣi lẹ́wọ̀n àwọn ọgbọ́n tí lohun wọn ìkan lóun sáàfù ní 1999 ó ti graduate ní 2000 sẹ́ni kórílẹ̀‐èdè yìí kò ní ọ sáàfù ní 1999 ó 2000 ọkọ sáàfù kò tó ẹni pé ẹni pé orílẹ̀-èdè yìí ọ̀gá ẹni pé gíga ó ti jíwọ́ wọ́n tún máa sọ fún wa mínísítà third class bí ló wà náà bí ó pàdé àmọ́ third class ní ṣe mínísítà lórílẹ̀-èdè wa nígbà èèyàn tó bá yíwọ́ tán fún yẹn sùkúù ní wọ́ third class pass ni pass ni níbi green just ordinary pass ìtọ́gba pass lásán ẹgbẹ́ àwọn tí wọ́n mú gbogbo ẹ̀ tí wọ́n máa wọ́n ń bìbí ra lẹ́kìrì first class ń bẹ́ẹ̀ bìbí ti ń kó fáìlì kiri ti ń kó gbogbo ọdọọdún ní ṣe ti fáìlì ti ń kó kiri first class pọ̀ lẹ̀ tọ́ class ló di mínísítà lórílẹ̀‐èdè tọ́ class. eléwọ̀n kò gbé alẹ́ ojúsálẹ̀ ọ̀tọ̀rọ̀ lọ́lọ́ láti kì í náà bá jẹ́ ń ṣe tẹ́ máa ń ṣe lọ ní bó ṣe tọ́ bó ṣe yẹ ìtọ́lọ́mbà kú kọ́ ó dàbí èèyàn ọ̀kan kankan ìtọ́lọ́mbà kọ pé yọ̀ọ̀jẹ̀ láyé yọ̀ọ̀jẹ̀ ntọ́lọ́mba kọ́kọ́ wọn fún yẹn láyé yóò fún ògbéléwò ní kankan ṣe ṣùgbọ́n ní òpin àwọn ọmọ èèyàn àìsí tí ò kò bójú nínú òpin torí ìpín kí kíláàsì ọkọ jẹ kí sẹkọnd kíláàsì ó jẹ kó tó wá kan sọ kíláàsì nínú òpin tí nu ọba wọn lọ́wọ́ lè fi fẹ́ẹ́ kíláàsì lẹ̀ kó fún kódà kó fún ẹni tí ọ̀tẹ̀ lè fi dígò ọlọ́run kọ́ sàánú wa lórílẹ̀‐èdè yìí ọlọ́run ló ti wá o máa fàánù rẹ̀ bá wa gbé àti ń darí wa ọlọ́run bá nìkan ọkàn wọn papọ̀ torí tọkàn wọn ọba papọ̀ á ìdààmú ní ọkàn wọn ò sì papọ̀ báyìí wọn ọjọ́ gbọ́ra wọn yé wọn ọjọ́ máa ti kálukú jọ ń ṣe kálukú kan sáré tiẹ̀ ní ìṣe àrí kálukú ní ń sá ọlọ́run bá ní pa wọn lọ́kàn pọ̀ ọlọ́run ló ti wá o ìtọ́ga jù ní ìgbàgbọ́ àtìbẹ̀rù ọlọ́run bá a jẹ bọ́dà abòmìnà bí ó sì dáa náà abòmìnà náà ni èyí tó pàtàkì ni tá lọ fi pàdé ọlọ́run bó dá gbogbo wa náà kí ọjọ́ rí bákan náà fún bó yí padà gbogbo wa náà kí ọjọ́ rí bákan náà fún ètò ọlọ́run àlẹ́ ìjọ lóhun kankan náà láyé ọlọ́run jálìkì àmọ́ gbọ́n tá a ti láyé jálìkì àmọ́ èyí dáa fún wa ọlọ́run dàpọ̀ máa ṣe lójú rọ̀ fún wa níta ṣe jálìkì àmọ́ ó tún fi burú yànjẹ méjì ọjẹ méjì nù ọlọ́run ṣàánú wa mẹ́wọ̀ ọlọ́run ló ti wá ilé àánú rẹ̀ máa fi bá wa gbé jíwọ̀ àtòní tá a fẹ́ kí mọ̀sí láti mọ̀ fún wa jẹ́ àpọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé subahana rabbika ìlà ìṣẹ̀jà.